ya lateef sixteen thousand six hundred and forty-one pẹ̀lú àṣìbọ́nàlọ́wọ́ wa ní mọ̀lẹ́wàkìl four fifty wàá wá ṣe ya mujibu three hundred and thirteen ya mujibu three hundred and thirteen ya lateef sixteen thousand six hundred and forty-one àṣìbọ́nàlọ́wọ́ wa ní mọ̀lẹ́wàkìl four fifty lọ bẹ̀rẹ̀ nínú àwẹ̀ yìí bí sínú láì tààlà tó bá wá ń ṣe nínú àwẹ̀ náà tó tiẹ̀ tó jẹ́ pé súnà ni làbídùn ni kó wá máa fi ń ṣínú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 a wà ní òkè ògùn mádàgbàyàn ìbẹ̀jú lẹ́kì ẹ̀pẹ́ expressway after ẹlẹ́kọ̀ lagos ibẹ̀ la wà ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílé ó máa ṣe yín láǹfààní gbogbo pé wọ́n ti gba ògo ẹ òrógo ẹ mọ́ ẹ wọ́n tiẹ̀ lágàdàgodo èpè ìdílé oegun ìdílé látìfù yìí ni kò lọ tẹra mọ́ nínú àwẹ̀ yá látìfù yìí ọba ọlọ́rọ̀ akẹ́ ọ̀nà yálà inú àdùn àyà akun tó bá tún wá mọ àwọn èèyàn tó ẹ pé o trust ní kó máa bá ẹ hàn lọ́ǹtú kó máa mú bẹ́ẹ̀ ni yá mujibu yá látìfù àti kí ni o àti àsìmúlò aláwọ̀ anímọ̀nà akil bí mo ṣe ṣàlàyé ẹ̀yẹn tún máa hàn bẹ́ẹ̀ náà kó máa mú bí sínú láì tààlà ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílẹ̀ get all in one natural apps ó wà effective gidi ikú nìkan ni kò lè wò ó wà effective gidi cancer diabetics eh, asthma àwọn àìsàn ńláńlá adè láwọn special package tá a máa ń ṣe fún ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world bisimilayi taala package wà fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ both natural and spiritual package wà fún bíyín sínú láì taala pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ẹni tó pé ó ní oríṣi àìsàn bóyá diabetics ni àbí cancer ni àbí asthma ni tó jẹ́ pé ọmọ ádámọ̀ ló jù sí lára àbí stroke bẹ́ẹ̀ ni contact wa special wà fún yàtọ̀ sáwọn product báyìí ẹ get caterpillar ó wà effective gidi fún infection fún èké ìsọmúroro ẹ̀dà fún obìnrin fún couples tó ń wojú ọlọ́run bá fọ́mọ ẹ lè lo méjèèjì ẹ dẹ̀ tún lè get ọkùnrin tó fẹ́ máa gbéná wọlé dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ get caterpillar àti transformer àti miracle leaves lọ pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta ìwà dúpẹ́ fọlọ́run bíi sínú ìlà ìtàlá ẹgẹ́ àti memory booster fún àgbàlagbà àtọmọdé tó ń gbàgbé nǹkan ó wà effective gidi ẹgẹ́ àti bulldozer med fibroid blockage tube ni fibroid ni oyún ìju ó wà effective ẹgẹ́ àti miracle leaf ṣeré ọ̀tọ̀ọ̀tọ̀ hundred àti mayi zemzem la preserve senna leaf ó lágbára púpọ̀ jù ikú nìkan ni kò lè wò ó wà effective gidi ẹgẹ́ àti black seed powder bẹ́ẹ̀ ni tó ẹ̀pọ̀ ti wà pẹ̀lú rúkìá ẹgẹ́ àti black seed oil tá a mọ̀ sí Habatu Sauda oil ó wà effective ẹ gẹ́ẹ̀tì virgin olive oil tá a mọ̀ sí seit seitun ẹ gẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ṣeé má nílé ẹ fi ṣe first aid box òun láti nílé èyíkéyìí nínú ìpèníjà ìwọ́sọ̀pù wa lórí èyíkéyìí nínú ìpèníjà ètò àdúrà wà tó legit ètò sàárà wà tó legit ètò àwẹ̀ wà tó legit bí sínú láìta alátẹ́ẹ̀dúpẹ́ fọlọ́run àwọn òkè ń fìtọ́ fọ̀gbẹ́ àní sí crefg fún yín láti ivu wọ̀dù o bẹ́ẹ̀ ni ọlọ́run làwọn máa pè kó dá sọ̀rọ̀ yín àtàwọn nǹkan náṣọ́ra tọ́lọ́run dá tó jẹ́ àlálìta lè lò for example ẹ gẹ́tì alálùpà òdà wa bó ṣe wáyé kì í ṣe ṣólẹ̀ kì í ṣe àwúre kì í ṣe ìyọnú àgbà kì í ṣe ẹ̀bẹ̀ àgbà ò bẹ́ anybody ẹni tó bá ń bẹ lọ́hùn kì í bẹ èèyàn gẹ́tì alálùpà òdà tó wà effective tó máa create a solid barrier between you and evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ wà wá rògbò ẹ lò kí ló ń jẹ́ pé wọ́n tiẹ̀ lágàdá gòdò ṣáwọn tú ọlọ́run ni ọlọ́run bá ló ń kọ̀ǹtró ayé ẹ pè wá lórí èyíkéyìí nínú ìpèníjà global Dahiratu Dhikrlahi islamic organization health and spiritual department under sheikh afagba international limited lẹ́ẹ̀kan sí kò síbi tẹ́ wá wà tí product wa òde germany ní canada ní all over the world we are using the best logistic in the whole world that is DHL adẹ̀tún lo GIG logistic náà láti deliver ní local both so ọlọ́run àgbàdúrà wa o ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five iná lè zátàlí láì jẹmíà gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálámù wáyé lálẹ́ kọ́ ẹ̀ má fi Latif ṣeré ṣé ẹ fáwọn èèyàn kó máa yí nínú ọlá kó bẹ̀rẹ̀ sí ń kọ́lé mọ́lé kó bẹ̀rẹ̀ sí ń ralẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni yá Latif ni ọba ọlọ́rọ̀ ó lágbára púpọ̀